الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعليه وأصحابه ومن والاه ní ọ̀nà tí ń ṣe ìjọka àwọn nínú oṣù sọfàbù ìgbàwọn ọdún àti ọgọ́ mẹ́rin ọdún àti ọdún méjìdínláàádọ́ta ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته نقرأ صلاة الجمعة يوم الجمعة هنا أريد هنا الخطبة واو خطبة méjì ìbánisọ̀rọ̀ tí lè mọ́mú kótó di pé yóò kírun rákà méjì fún wa. wọ́n túbà yìí ọláwọn súnà nínú ọláwọn súnà wọ́n fẹ́ kí ìmáàmù ṣe lórí mímbàrí tàbá yìí tó bá ga. ó sì já sí pé láàrin kótópà kan sí kótópà kan ìjókòó wà bẹ́ẹ̀. ìmáàmù àkọ́kọ́ wà ní ìjókòó dáadáa ni wọ́n fi parí irun pípé. هنا هناك خطباي وانا بكل يوم باسع الدعاء لوري من بارين يتباين هنا وأمن الناس أمن يوسم عسي آمين بكل يوم مضبون سوكي نبي خطبا طريقة نبي صلى الله عليه وسلم عسي بل انت نسل الله صلى الله عليه وسلم عسي خطبا واشتد غضبه ìbínú rẹ̀ ọ̀làgbára hmm. ẹ máa sọ pé sọ̀dá àkọ́m mọ́sàkùn káànáhù múndùrú jẹ́ìṣì bí ẹni bá ní sọ̀lá sàlá ń kìlọ̀ fún àwọn sọ́jà rẹ̀ wọ́n bá ti ṣe mímbà rí fún yẹn ìmọ̀mù lè rọ̀gbọ̀ kú lórí òpó tàbí ọkọ̀ tí wọ́n rọ̀gbọ̀ kú lórí ẹ̀. نو سنه خطبه اونی کی بوله اون تشهد تو قوای اشهد ان لا اله الا الله وحده لا شريك له اگر وای یو امام وای نه بیا تا یا وای ها اگر وای نه مزه دې ګرات کبي آیا آیا کا نه جنن wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú inna alhamdulillah nahmaduhu àfi débi tó dé èyí tó ń pè ní khutuba haja khutuba alhaja khutuba gbẹgbẹ pé a máa ń ṣe àbá ní bùkátà ìyàn ṣe nínú kẹta bá gbọ́dọ̀ kí èsì nínú khutuba àjọmọ àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gùn gbọ́dọ̀ kúrú púpọ̀ náà àwọn lèmọ́mù sí wọ́n fàánú ẹ̀nà níbi pé àwọn èèyàn parí ìrun júmọ̀ kan báyìí àlàáfíàrí wọn lọ sí eléyìí òmù ìrun júmọ̀ àgbẹ̀ lákòókò àkókò rẹ̀ náà nígbà táyì lálàfo lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà táwọn sọlá sálámà ń kí júmọ̀ àsìkò àyílà ni nípa kí kútùbà kúrú wọn ò jíṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ sọlá ń sọ pé ìnàkúrò lọ́sọ̀lá ìmọ̀ وكسر خطبته فإنة من فقهه كنوا الإمام وقومانا إجا جمع في خطبة الكور عميني كان يلاقوي عميني عميني كنا رمنا وصحابة مقصة نبي الوريري جاء وعمار بن ياسر رضي الله عنه ممكن أبو اليحزاب آه kódà ó jẹ́ sáàbì tó fi kàdéèsì yẹn fún ọ wọn ló ṣe kútu bàbá yìí àwùjàzá wa ablag ọ̀rọ̀ yẹn mọ níbà ó dẹ̀ tún wí dógóńgó tó yé àwọn èèyàn gan wọn ni kílódé tó fi bá a fi díẹ̀ kù kò tiẹ̀ jọ́rọ̀ rẹ̀ yóò tún gùn díẹ̀ sí kọ́ má mọ níbà báyìí wọn ni àwọn ọmọ tó ti sọ ọlọ́run sọ láṣà láṣà bẹ́ẹ̀ pé kí wọn lè mọ́ mú ogun níjọ́ jùmọ̀ kí kútùbà rẹ̀ dẹ̀ kéré àmì ní nínú àgbọ́yé lèmọ́mù ni omi ẹ̀gbẹ́ lèmọ́mù tó bá fàágùn mẹ́rin àmì ní pípọ̀ gbàgbọ́yé tọ̀tọ̀rí bẹ́ẹ̀ eléyìí ni àwọn ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kútùbà a sì sọ pé lédè tó bá yà mí àtúndọ́rọ̀ fi kéwù ká àwọn kọ̀ọ̀kan àwọn inna alhamdulillah àfi kéwù ká. àwọn àyà fàá ni àkèyè káfíkè wì hadith tàbá fẹ́ káfíkè wì. mọ yàtọ̀ síbẹ̀ wàá ní ọkọ̀ lábá fàádà àgbò lábá tútúbà tó ń sọ wúlò. ìwé yìí mọ̀ náà lórí pé ọ̀pọ̀lọpọ̀ sí àwọn àgbàlagbà àwọn èèyàn fẹ́ lọ lòun ó mú bọ́ mẹ́. àna náà. bá ti ń ka tó lọ lẹ́yìn àlè mọ́mù lámúyẹ́dẹ́ ọ́ lè mọ́mù òdẹ̀ sàdúrà mọ́mù yẹn fáwọn ọmọ ohun tí lè mọ́mù wí ní ẹ̀ bá ń fi kéwú àwọn èèyàn fi kéwú sọ̀tọ̀ kú sọ wọ́n fi kéwú ṣépè wọ́n fi kéwú sọ̀rọ̀ lásán lọ́la táwọn èèyàn bá tún ka kọ̀ọ̀rọ̀ àgbà ọgbà afẹ́ ṣe kútúbà kí ló jẹ́ kútúbà ọ̀rọ̀ nígbẹ́rẹ́ ẹ̀hẹ́n gbà tí èèyàn ọmọ kankan tó ń bá ti gbọ́ ní wọ́n ta àmì ọ̀rọ̀ lásán sì ní gbọ́mọ́ àwọn ohun tó já sọ́nà nínú bó kótóbà rí nìyẹn nígbà wàá tó di ní ọ̀la inṣàlá ta'ala láti màá tẹ̀síwájú سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك